alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi an'ama alayna ni'matan kathira ọba tí ó ṣe ìdẹ̀ra tó pọ̀ rẹpẹtẹ fún wa ìdẹ̀ra rẹ̀ pọ̀ orí rẹ̀ pọ̀ lára wa àdúpẹ́ o gbogbo orí tọ́lọ́n ṣe fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ́ bàjẹ́ wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́n ìkẹ́ ọlọ́n kọba òjíṣẹ́ ọlọ́n anábíwa muhammad wa ala alihi wa sahabi ajma'in kọba gbogbo àwọn ará lera àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ ma mi nínú ẹ̀sìn wa ìtàfi bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́yìn òun náà ni ànáwá òun kufri ni'ma àwọn ibi tá a ti máa ń sa ìmòrè sí ọlọ́run ọba lérí ìdẹ̀ra tó ṣe fún wa àti sàlàyé síwájú níjẹ̀ẹ́jọ́ ipe ọlọ́run ọba Allah ó sì orí tọ́pọ̀ rẹpẹtẹ tá a lè kàtá ọlọ́run ọba sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run bá ní àwọn ìdára tí mo ṣe fún yín ẹ̀ mọyì ẹ̀ ẹ̀yẹn sábà dúpẹ́ èmi tí mo ṣe mọ́ mọyì ẹ̀ èyí tá àti èyí tá ọlọ́run bá ní ká máa dúpẹ́ sọ́tù Ibrahim Quran 14 ayah 34 four lọ́lọ́run ti ní ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ọlọ́run bá ní wa qalilun min ibadiya shakur ọlọ́run láwọn díẹ̀ ni wọ́n máa dúpẹ́ sọ́tù Saba 34 thirty 13 làfọ́ àwọn Umar ibn Khattab wọ́n nínú àwọn àdúrà tí máa ń ṣe jù a ní Allahumma ij'alni min al-qalil ọlọ́run fi mí sínú àwọn díẹ̀ ọlọ́run fi mí sínú àwọn díẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn díẹ̀ wo ló ń wí ó ní sẹ́yìn ògbọ́tọ́lọ́ ní wa qalilun min ibadiya shakur ipe àwọn díẹ̀ nínú àwọn ẹrù ọlọ́run ni wọ́n máa ń dúpẹ́ nítorí pé bẹ́yàn bá ti ń dúpẹ́ orí ọmọ pọ̀ bẹ́yàn bá dúpẹ́ ọlọ́run ó àwọn abitá àti máa ń ṣe àìmọ̀lẹ̀ sọ́lọ́wọ́n ọba lérí ìdẹ̀ra rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ inkaru ni'matillah wa nasabuha ila ghairillah bilisanihi duna qalbihi ọ̀pọ̀lọpọ̀ wa agbàgbé ọlọ́wọ́n ọba òun ló ṣe oore fún wa nínú àmọ́ tá a bá ń sọ jáde lẹ́nu àyèfi ti sọ́dọ̀ ọlọ́ àmọ́ nínú àgbà ẹni bá ti gbà nínú wípé ọlọ́wọ́n ọba aláṣọre àmọ́ yín wá ń fi oore yìí yín wá ń fi ń tì sí ọ̀dọ̀ ara rẹ̀ wípé ọgbọ́n mi ni òye mi ni làákàyè mi ni gbogbo tá a kójọ yìí sàtífíkẹ́ẹ̀tì ni skul tá a lọ ni gbogbo tó wà nílẹ̀ yìí àwọn èèyàn tá a mọ̀ ni wọ́n ní gbogbo ẹni bá ń sọ bẹ́ẹ̀ wọ́n ní ìnsà ìmòrè sọ́lọ̀ bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ tí ń sọ yìí kò sọ́ di kèfèrí tó mú jáde kó nu ẹ̀sìn àmọ́ kèfèrí aláìmòrè ni pẹ̀lú tí ń sọ jáde lẹ́nu yẹn nígbà gbọ̀ǹkan gbọ́ nínú ẹ̀mí ìyẹ̀tọ́ wa ń fi ń tì sọ́dẹ̀ lómi nínú ọ̀rọ̀ tó ń sọ ọlọ́wọ́n bá ní ya'rifuna ni'matallah ọlọ́wọ́n bá ní gbogbo náà ni wọ́n mọ̀ pé ọlọ́run ṣe fún ọyẹn rẹpẹtẹ ọlọ́wọ́n bá ní wọ́n máa wá wọ́n ma náà wa aktharuhumul káfìrún ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn aláìmoore ni wọ́n kafirun ti bẹ̀ kèfèrí aláìmoore kò jáde kó nú ẹ̀sìn nítorí pé ọgbà nínú rẹ̀ pọ́lọ́n ló ṣe àmọ́ tí máa ń sọ fáwọn èèyàn yọmọ ní a ọlọ́run ló ní a ṣe kọ́ọ̀sì tá a ṣe yẹn kọ́ọ̀sì yẹn olójó dáa fún wa tó báyìí yọmọ fìtì sínú làákàyè rẹ̀ yọmọ fìtì sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run eléyìí sọ́tún nahal Quran sixteen àyà 83 lọ́lọ́wọ́n bá ti sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní fama bikum min ni'ma faminallah ọlọ́wọ́n bá ní gbogbo tó bá tẹ̀yìn lọ́wọ́ nínú dẹ̀ra wa faminallah ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o bẹ́ẹ̀ sì gbàgbọ́ òun ẹ tún máa sọ fáwọn èèyàn pé ẹ̀rí tó lọ́n ṣe ẹ̀rí tó lọ́n ṣe ẹ̀rí tó lọ́n ṣe ẹjẹ́ àwọn èèyàn mọ̀pọ́dọ̀ ọlọ́run ló ti wá ẹ máa sọ ẹ má fi tìṣídì nǹkan torí nǹkan tó ń fi orí rẹ̀ tì sí lọ́dọ̀ yìí pé kíní yẹn ló jẹ́ kí orí ọdọ́dọ̀ rẹ̀ ẹgbẹ̀rún àwọn èèyàn nírú ẹ̀ lọ́wọ́ táwọn ò ní tó ní tọ́lọ́wọ́n ò ṣe tó ṣe fún ọ̀fà wọn sọ́tún náà lè Quran sixteen aya fifty three nínú àwọn àníwá kufuri ni'ma ìmọ̀ ìsàyẹ̀mọ́rí sí ọlọ́wọ́n bá wa kufuru al-ashiri wal ihsan inda al-mar'a òun náà ní kí obìnrin kọ́ máa ìsàyẹ̀mọ́rí sí ọkọ rẹ̀ kọ́ máa ìsàyẹ̀mọ́rí sí dáadáa tọkọ rẹ̀ ń ṣe ọkọ rẹ̀ ń ṣe dáadáa sí lọ́sàn-án ń ṣe dáadáa sí lóru gbogbo tó bá ti fẹ́ náà lọ́kọ máa ń ṣe àmọ́ tí ọkọ bá ti ṣaláì lágbára lérí kankan tó fẹ́ kọ́kọ́ ó ṣe yóò wá yanu ọ̀rọ̀ náà ni ó sọ ní tí ó sọ jáde ni pé kò sí dáadáa kan lára rẹ̀ rí èmi ò rí dáadáa kan lára rẹ̀ rí látijọ́ tí n ti bọ̀ gbé ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn irọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn òun náà mọ̀ wípé ìsọkúsọ ni nítorí pé ọkọ yẹn ṣe ń tọ́pọ̀ àmọ́ ọlá pé kò rí ẹyọ kan sí àbí lagbara lágbára ẹ̀ arábìnrin yìí ọwọ́ sí kúfùrù làṣírí ọwọ́ sàìmórè sọkọ náà ìbálò dáadáa tọkọ ń bá lò ọ sàìmórè sí ọgbàgbé gbogbo orí àtẹ̀yìnwá ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn ọ̀rọ̀ aláìmórè ni lóòótọ́ mùsùlùmí náà ni ó máa jẹ́ àmọ́ ti ṣe ọlọ́wọ́n ba lẹ́sẹ̀ ńlá kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé uritu nara wọ́n fi náà mi nígbà tí mo lọ sókè wọ́n fi náà mi fàyíta akitharu ahaliya nisa àbáwa ibn abbas wọ́n là nábi sọ pé àwọn tó pọ̀ jù nínú ná nígbà tí wọ́n fi náà àwọn obìnrin ni yẹkfurna torí pé wọ́n ń ṣe àìmoore ló mú wọn wọná kí ilà ayẹkfurna billah wọ́n wá sọ fún anabi pé ṣe é ṣe pé wọ́n ń bọ̀rìṣà wọ́n ṣe àìmọ́ọ́rẹ́ tẹ́bọ́ ṣe é ṣe pé torí òrìṣà tí wọ́n ń bọ náà fi pọ̀ bẹ́ẹ̀ kọ́ọ̀lá ànábì ni yẹ̀kfúrúnà lè àṣírí wà yẹ̀kfúrúnà lè ẹ̀sán ànábì ni wọ́n ṣe kèfèrí mùsùlùmí náà ni wọ́n wọ́n sì padà wọ́ná nítorí pé wọ́n ṣe àìmọ́ọ́rẹ́ sí dáadáa tọkọ wọn máa ń ṣe sí wọn law ahsanta ila ìdáhùn nà dáhàrá ànábì náà àwọn obìnrin yìí tó bá ṣe dáadáa sí wọn tó fi gbogbo ayé rẹ̀ ṣe dáadáa sí wọn fún mara àti minka ṣe án ah, ọwá rí nǹkan kan tí ọkàn rẹ̀ kọ̀ ó béèrè nǹkan kan tó láǹfààní àti ṣe fún kọ́ láti yóò wá yádùn ẹ̀ yóò ní mara ayé tó khairan qat òun ò rí dáadáa lára rẹ̀ rí qat kò síjọ́ kan tó fi ṣe rere rí fún mi òun ò jàǹfààní ẹ̀ rí ó ṣe dáadáa kan rí látijọ́ tó ti ń bẹ dáadáa wo ló ṣe wọ́n náà sọ anábìíní rọ́ní sí ń pa àìmọye wọ́n dènà yìí pé ọkọ̀ ní dáadáa kan tó ṣe sóhun rí ọ̀rọ̀ tó sọ yẹn ànábì ní ọ̀rọ̀ aláìmoore ni tọ́lọ́wọ́n bá fẹ́rí jìn yọ wọ̀ náà kó tó wà ní jẹ̀dá ẹ̀yìn ìyàwó wa ọ̀rọ̀ lè mú ìyàwó náà o ẹ̀jẹ̀ àmà appreciate ẹ̀jẹ̀ àmà kí àwọn ọkọ wa kúṣẹ́ ẹ̀jẹ̀ àmà dúpẹ́ ẹ̀jẹ̀ àmà moore ẹ̀jẹ̀ àmà rántí gbogbo àwọn ìtọ́lọ́wọ́n ti ṣe fún wa nípasẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta onan alkital بين الموحدين المؤمنين والقتال بين الموحدين كفر نعمة الأخوة الإسلامية kí mùsùlùmí mùmìnì òdodo tí wọ́n jọ gbọ́ lọ́n gbọ́ ká máa wájà ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ kò ti dìjà kán ti yọ dàṣẹ́ra wọn àbí bẹ́ẹ̀ sì kọ́ kí wọ́n yọ àwọn síra wọn kán bẹ̀rẹ̀ máa búra wọn irú àwọn nǹkan báyìí àìmọ́ọ́rẹ́ nìí bẹ́ẹ̀ bá mọ orin ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ ìjọba yasam àti ìgbàgbọ́ tó so wá papọ̀ yìí ìdẹ̀ra kan náà àwọn ìdẹ̀ra ọlọ́run nítorí pé gbogbo àná làmọ̀ bá ṣe wà lánàá àmọ̀ bá ṣe ń ṣe síra wa lánàá àmọ̀ gbogbo àwọn ibi akárabọ̀ a sì mọ gbogbo àwọn ibi abelong sí lánàá kọ́lọ́wọ́ tó fà wá yọ kó tó sànú wa kó tó fún wa ní ìgbàgbọ́ ọlọ́run yọ kẹfẹ́rí kó nu ìsẹ̀mí wa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run yọ ẹbọ kó nú ọ̀rọ̀ wa ọlọ́run ọba yọ ìbínú kèéta kèéro ọ̀tẹ̀ ọlọ́run yọ kó nínú ẹ̀mí wa àtúnwá ń ṣe lẹ́yìn ìgbà tá a ti ń jọmọ yẹn sìn àmórí ọlọ́run sáfẹ́ túkàrí sáfẹ́ kẹyìn ṣe wa ni àwa tá a fẹ́ tẹ àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba táwa ń na ẹnu ṣe ra wa sáfẹ́ káwọn yóò sì nà ní àmọ́ iye oore tọ́lọ́run ṣe fún wa anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ni la turji'u ba'di kuffara yadhribu ba'dukum riqaba ba'd anábí ni tí ń bá lọ́tàn ẹ má di kùfàárì o kùfàárì tí ń wí kìí ṣe pé àbọ̀rìṣà àbí ológun ní sọ wọ́n ni ẹ má di aláìmoore lẹ́yìn ìgbà tí ń bá lọ yadhribu ba'dukum riqaba ba'd tí ẹ máa wá kọjú síra yín tẹ́ máa bára yín jà ẹ má jà o ẹ má jà o nítorí pé okùn tó so wápọ̀ yẹn táàfin jọ ń jọmọ ìyá yẹn ìdẹ̀ra kan ní lérí ẹnì kọ̀ọ̀kan wa èmi jọmọ ìyá rẹ̀ ìwọ náà jọmọ ìyá mi kí ló wá dé tà ní ṣe sùúrù fúnra wa kí ló wá dé tọ́jú pọ̀rọ̀ tí báyìí yóò ṣe dìran tó tọ̀yẹ̀ ká yanjú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ní wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ọlọ́run bá ní ẹ̀dì okùn bá mú ẹ wọ́dìkúrú ni'matallahi alaykum ọlọ́run ọba ní ẹran ti ìdẹ̀ra ẹ̀rí ọlọ́run ní ẹran ti ìdẹ̀ra tí mo ṣe léyìn lérí sẹ́mi bẹ́ẹ̀ ṣe ń ṣe lánàá sẹ́mi bẹ́ẹ̀ ṣe wà lánàá ọlọ́run ní idh kuntum a'da'a ọ̀tá ni yín tẹ́lẹ̀ ọ̀tá ni yín tẹ́lẹ̀ ẹ̀yọ́ máa yá alùsùnà ọlọ́run ọba ní ọ̀tá ni tẹ́lẹ̀ torí pé ibi ẹ wà lánàá ọ̀tá fa allafa bayna qulubikum ọlọ́run ikhwana ẹ wá di ọmọ ìyá tó lágbára ju ọmọ ìyá tí wọ́n jọ bí ní gan lọ nítorí ìdẹ̀ra tó ṣe fún yín kí ni ìdẹ̀ra náà al-ukhuwatul islamiyya al-iman òun náà ni ìjọmọ̀ yẹn sìn ẹni tó bá ti fẹ́ da ìjọmọ̀ yẹn sìn rú ó fẹ́ dá wa lálẹ̀ ó fẹ́ fọ́ wa onítọ̀hún ò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ suratu Al-Imran kùràǹtẹ̀rẹ̀ àyà ẹlẹ́kẹta lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ anábì ní sibabu ni mùsùlùmí fisq anábì ní ìmọ̀ eh, abú mùsùlùmí kéèyàn máa yẹ̀yẹ́ kéèyàn máa bókó ẹ̀jẹ́ ànábì ní ìwà pòkì ni wákìtà lòhò kóf ìwà máa bàjà kẹ́ẹ̀ máa bàjà ìmọ̀ bàjà yẹn ànábì ní àìmọ̀ọ́rẹ́ ni ẹ̀ mọ̀pọ́lọ́ ti sọ̀rọ̀ fún yín tẹ̀bí jọ máa yá òmìnira àníwá ìkófòrò ní ìmá nínú àwọn ìṣàyìnmọ́ orísìdẹ̀ra ọlọ́run al-bukhul wa ibadi ó ní kíyàn máa sàwọn sọ́lọ̀ kíyàn sì máa sàwọn sáwọn ẹ̀dà ọlọ́run ọlọ́run bá lá ọfà ọyọ ọwọ́ gbé àrísìkì lé ọlọ́wọ́ ọlọ́run fa ọyọ ọwọ́ bọ́ ọ lẹ́bùn owó yìí wá pọ̀ rẹpẹtẹ àti wàá na sílé ọlọ́run ọwọ́ dènìra fún ọ ò dúpẹ́ bọ́ọ̀bá ní alihamudulilayi bá dúpẹ́ ò dúpẹ́ ó dìgbà tó o bá na owó ọlọ́run fọlọ́run kó o tó máa dúpẹ́ fọlọ́run ọlọ́run kó àwọn ẹrú rẹ̀ sí sàkáàní rẹ̀ àwọn òbí méjèèjì àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn aládùúgbò tí wọ́n ń dààmú ọlọ́run bá aláwọ̀ wá sínà fún ọ bí nǹkan sí ń le máwọn lọ́dá ń sí fún ọ báwọn sí ń wá wá wá wá wá ìwọ́jò kún lé oore ní wà ọlọ́run wá sọ̀rọ̀ èyí tán ọwá dáhùn bọ́ọ̀ wá sí lówó sí bẹ́ẹ̀ náà ni àwọn rẹ̀ wá ń pọ̀ sí nígbà tó rẹ̀ ń bẹ ní ten million naira ọmọ ń bùnyàn ní one thousand naira níjọ́ tí owó rẹ̀ di twenty million naira àti bùnyàn ní two hundred yóò wá ní ọ̀la bó bá sí ń pọ̀ sí làwọn sí wá ń pọ̀ sí ọwá ta lókìtì ọwá lọ́lọ́wọ́ bá gbòòrè lọ́wọ́ rẹ̀ oní ọlọ́wọ́ bá alá ọ̀padà wá dá ọ padà sẹ́yìn ìwọ ló dára ẹ padà sẹ́yìn torí wọ́n lọ ya ahun ọlọ́run jẹ́ oyíwa yí pé ahun ní ma ń gba ìdẹ̀ra ọlọ́run lára àyàn ni bẹ́yìn bá ń tọ́ rẹ ọ̀rẹ́ ma ń lékún orí lára àyàn ni ọlọ́run bá ní alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhl ọlọ́run bá ní sẹ́rí gbogbo àwọn èèyàn tí wọ́n ya ahun wọ́n tún máa wá máa kọ́ àwọn èèyàn káwọn náà ya ahun ahun lòun yóò tún máa wá sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà ya ahun ẹ mọ́ náwó báwọn bẹ́ẹ̀ bá nínú ah, abáyọ̀ tán wayaktumuna ma atahumullahu min fadlihi gbogbo tá a fún ọlọ́run bá ní gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún pátá tọ́lọ̀ ń darí sọ́dọ̀ ẹ̀ yóò máa wá fi pamọ́ onídàá àwọn èèyàn mà dépò tí ó fún wọn bẹ̀ wa a'tadna lil kafirina adhaban muhina ọlọ́run bá ní a ti pèsè kalẹ̀ fáwọn káfìrí káfìrí ti bẹ̀rùn kòkó ònú ìsìláàmù ẹni bá ya kòkó ònú ìsìláàmù tí ó bá ṣe bọ̀ ọlọ́wọ́ bá láwọn aláìmoore bẹ̀rùn aláìmoore ni káfìrún tó wà ń bẹ̀rùn wá àtàdínà lílì káfìrí náà ọlọ́wọ́ bá ní àwọn aláìmoore yìí ta ti orí sọ́dọ̀ wọn àmọ́ àwọn ò lè ti síbò mí àdáàbà mòhínà á padà jẹ wọ́n yà á padà yẹpẹrẹ wọn ọlọ́mọ yẹpẹrẹ wa mọ́jọ́ lọ́wọ́ gbàdẹ̀ra rẹ̀ lára rẹ̀ o sàwọn mọ́ òun náà máa ná nínú tọ́lọ́ máa ṣe àfáwọn èèyàn nínú orí tọ́lọ́n ti sọ́dọ̀ rẹ̀ kó orí náà lè pẹ́ ẹni máa ń tọ́ rẹ̀ orí rẹ̀ máa ń pẹ́ ẹ máa ń tọ́ sọ́tù nìṣà Qur'an 4 àyà 37 lọ́lọ́n ti sọ bẹ́ẹ̀ á tún máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn eh, ìwà àìmórí sí ọlọ́run ọba wa wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.